يومئذ الحق فمن ثقلت فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tọ́kalẹ̀ sí àdúgbò mọ́sífẹ́ lọ́dún ìdí òbí ní ìlú ìbàdàn ní ọ̀yọ́ state ní nàìjíríà tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọlọ́run máa bá ní sàlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó gbowó kalẹ̀ nínú àwọn òbí àtàwọn mùsùlùmí táníkétò ọmọdùó kẹ́ẹ̀ tó máa gbóhùn wa ọlọ́run bá ní sàlékún dáadáa fún wọn kó o bá ní gbàdúrà wọn kọ́ ọjọ́ fi wá ṣe kòǹgẹ́ òru lailatul qadir kọ́ ọjẹ́ kájọ soríire ayé àtijọ́ ọ̀gbìndì alkiyama kélé ìkọ́mọ̀ jẹ́ rọ̀mọ̀dọ́nà ẹ̀yọ kan tó kù tí a gbà ní ayé ẹ jẹ́ ká sáà máa tẹnumọ́ gbólóhùn àdúrà tá à kọ́ wa pé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni allahumma innaka afuwun tuhibbu làáfùwà fàáfùwà nì abẹ́lọ́n kò fi wá ṣe kòǹgẹ́ òru láìláàtò lè kọ́dẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó wa ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí àáfàá wa anas rashid hashim tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى wáhúwá bí ufukil ààrá. ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa aisha isa bismillah. قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم وواو بخاري ومسلم translation The Prophet of Allah, peace be upon him, said, A Muslim is a brother to another Muslim, transmitted by Bukhari and Muslim. Lesson from the Hadith one: It emphasizes Islamic brotherhood. Two: Muslims will not fight one another. Three: Muslims are brother with one another irrespective of tribes. Ọlọ́run bá fáwọn ọmọ náà ní àlùbáríkà kó jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn láyé àtọ̀run. Ẹ̀yin arúsìn Ọlọ́run eléyìí ni apá kẹrin part four nínú ìdánilẹ́kọ̀ọ́ wa al-huququ àwọn ojúṣe lọ́kọláya nínú Islam. Ibi tá a dúró sí ní part three òun níbi tá a ti ń ṣàlàyé ojúṣe obìnrin pé àlóbìnrin mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run kò gbọ́dọ̀ yọ̀ǹda fún àwọn àlejò àwọn àjòjì kánkẹ̀ máa wọlé tọ̀ pàápàá àwọn tó bá jẹ́ ọkùnrin obìnrin mùsùlùmí gbọ́dọ̀ wà decent ó gbọ́dọ̀ jẹ́ ni tí òrì rẹ̀ ẹ̀sẹ̀ ni àpọ́nlé tí èsẹ̀ ni táwọn èèyàn kẹ̀ máa wọlé tọ̀ just anyhow kódà eléyìí kò tún ní jẹ́ kọ́kọ́ rẹ̀ ọmọ kẹfìn bú sí kóbìnrin mùsùlùmí kálejò ọkùnrin ó wá wálé kó jókòó bọ́ yóò bomi fún kọ̀pẹ́ lọ́kọ́ wọlé lọ́kọ́ bá ń dọ́gbọ́n suspect pé arábìnrin yìí ìlọ́fà tó jẹ́ pé tálejò ọ̀bà máa wọnú ilé yín yóò jẹ́ ń tọkọ rẹ mọ̀ ẹ ń bá wọ ọwọ́ àbọ̀wọ́kọ rẹ wá pàápàá tí èso ẹ̀jẹ̀ ọmọ ń ta tó bá jẹ́lé tó jẹ́ pọ́lọ́ ń gbà láàyè ẹ̀fẹ̀ kan ní ju tí wa da eléyìí a gbọ́dọ̀ sọ ṣe kọ́lọ́run bá àlékè ọlá kọ́mọ̀jẹ́ kí ìdílé wa kọ́mọ̀jẹ́ ó dàrú kò sí ní ẹbí aláyọ̀ àáfààní lára ẹni tẹ́yìn obìnrin gbọ́dọ̀ lọ ni pé alátẹ̀súmọ̀ síyámọ̀ tàtọ́ wọ́ọ̀ì wàzáùjù ahádìrún ìlàbí ìdínìyí obìnrin mùsùlùmí ò lè gbà àwẹ̀ súnà tọkọ ẹ̀ bá wà àfi kọ́kọ́ yọ̀ǹda fún un o ọkọ torí pọ̀rọ̀ yẹn ni kóun gan gbá àwẹ̀ kò gbọ́dọ̀ sùn mọ́ ọlọ́sàn àwẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọ́ dáràn ìwọ tó ọwọ́ fẹ́ gbá àwẹ̀ súnà ọfẹ́ gbá àwẹ̀ monday ọfẹ́ gbá àwẹ̀ thursday ọfẹ́ gbá àwẹ̀ shaban ọfẹ́ gbá àwẹ̀ thirteen fourteen fifteen ojú ọ̀run àbáwọn àwẹ̀ súnà míì ọkọ rẹ̀ sórin àjò ọ wà nílé ọ jẹ́ kó yẹ pé àáfà mo fẹ́ gbá àwẹ̀ lọ́la ò sé kí n gbá àwẹ̀ tó bá yọ̀ǹda fún ọ gbá àwẹ̀ tí ó bá yọ̀ǹda fún ọ ò ní gbá àwẹ̀ àwẹ̀ súnà ni ìyẹn ló fà á tánàbí sallallahu alaihi wasallam ó ní la yahillu lil mar'ati an tasuma wa zawjuha shahidun illa bi idni obìnrin tọ́jọ́bìnrin rẹ̀ kò gbọ́dọ̀ gba àwẹ̀ tí èso ọ̀ràn yẹn tọ́kọ ẹ̀ sì ń bẹ ńlé àfi kó gba yọ̀ǹda ṣe é ráwọn ẹ̀kọ́ tí islam kọ́ wa kò fẹ́ dalé ìwarú ni bọ́lọ̀ ń ṣe dá ọkùnrin ó lè di ọ̀sán kó ní bùkátà síyàwó ẹ̀ kò sì gbọ́dọ̀ lọ́wọ́ ṣe ìsìn nánú ṣẹ̀ríà pàápàá tó ti níyàwó ńlé ọkùnrin tó níyàwó ńlé tó bá ń lọ́ọ́ ṣe ìsìn tó bá jẹ́ ilẹ̀ ṣẹ̀ríà wọ́n ó rí mọ́lẹ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ pani tó bá jẹ́lu ṣẹ̀ríà làwà ọlọ́run lọ́mọ yẹ ọkùnrin tí ọ̀sẹ̀ kù láyé àìmọye ọkùnrin wọn ò tilẹ̀ wọn ló pa pẹ̀lú ìsìnà tí wọ́n ń ṣe àtàáfàá nù wọn aláàjì nù wọn ṣéwù nù wọn ustaasu nù wọn pásítọ̀ nù wọn rẹ́fúrẹ́ǹdì nù wọn tó bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà ní bọ́yọ́kùnrin díẹ̀ ní ọ̀sẹ̀ kù nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ó tiẹ̀ ti tọwọ́ aṣọ ọwọ́ wọn bọnú aṣọ wọn ò ní í ṣe rádaràda mọ́ torí náà ẹja lọ bẹ̀rù ọlọ́run ó bí mùsùlùmí ò gbọ́dọ̀ gba àwẹ̀ súnà àfi kọjá sí pọkọ rẹ̀ mọ̀ sí ọkọ ẹ̀dẹ́ yọ̀ǹda fún tó o bá tún wá gba àwẹ̀ súnà náà ọkọ rẹ̀ yọ̀ǹda fún ọkọ gba àwẹ̀ lọ́ba dẹ́yìn àlàásárì ibùn kámẹ́lẹ̀ yẹn àlàáfíà ó ti di bí abí six thirty gan tó kù bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó sínú lọ́kọ́ bá ní pé nẹ́tíwọ́ọ̀kì mọ̀ wà available òun ní bùkátà sí ọ jẹ́ káwọn ó ṣeré ìfẹ́ lọ́kọláyà bọ́ọ̀lù ọ̀hún fẹ́ ọjà àwẹ̀ rẹ torí kèésáàwẹ̀ ọ̀ranyàn ló ń gbà eléyìí ni tí Islam sọ tí ò sì ní da àwọn ẹbí wa rú ìyẹn nìkan tó kọ́ àǹfààní lọ ọmọ allah tún fi kọ̀mí mọ́lí ilà bí ìdìnnìyí ẹ̀yin obìnrin ẹ̀ ṣàkíyèsí ibi tá a dé yìí o ọ̀lẹ́tọ̀ ọkọ ọmọ mú dúkìá ọkọ rẹ kọ ọmọ náà káàkiri àfi kọjá sí ọkọ rẹ ra ìrẹsì wálé ọ̀ra ẹ̀wà wálé nínú ààwẹ̀ ọ̀ra sẹ̀mó ọ̀ra òróró ọ̀ra ẹyin ìwà aláàánú samaria lọ bá wọn fáwọn wúmọ̀ àdúgbò òfin wojú re àbó òtí ẹ̀ fi wojú re àánú ló ṣe ọ́ pé ah àwa sì lóúnjẹ ńlé wúmù báyìí ò lóúnjẹ ńlé tíwọ náà bá ṣiṣẹ́ múnú sálárì rẹ èé ṣe sálárì àná mú nínú owó fìlà tó ń èé pé fìlà mú nínú owó oògùn rẹ tó ń tà mú nínú owó iṣẹ́ rẹ tó ń ṣe mú nínú owó bísínẹ́sì ẹ tó ń supply online business ẹ tó ń ṣe mú nínú owó rẹ tó bá já sí pé dúkìá ọkọ rẹ lọ fẹ́ fún yàn ọkọ rẹ gbọ́dọ̀ yọ̀ǹda fún ọ gbogbo ẹ̀yin obìn tọkọ ọ̀rà ń jẹ́ lé tẹ́ẹ̀mọ̀ ra káàkiri láì jẹ́ pọkọ yín mọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ dẹ̀ tẹ̀lé ní tíṣẹ̀rí àṣọ ìtọ́ bá jọmọ́ ń tọkọ yín rà lé ẹ gbọ́dọ̀ ha ẹ gbọ́dọ̀ fún yàn àfi kẹ́ ẹ gbà yọ̀ǹda àáfà àwọn wúmù tán wà nílé ọ̀kan láti jẹta wọn ò róúnjẹ jẹ sáárì ṣé ká fún wọn lélùbọ̀ kóńgò mẹ́ta àáfà ni òṣìṣẹ́ burú àwa ní odidi fifty kg nílé ẹ fún wọn kóńgò márùn gan tó o bá fún wọn márùn ó tún gbọ́dọ̀ fún wọn ní márùn ààbọ̀ márùn tọkọ rẹ ní o fún wọn náà ló fún wọn bóbìnrin ẹni ọlọ́run ṣe máa ṣe ni o tó o bá wá rí pààfó òsínlé wọn bá wá bọ ọ pé ẹ ń mú ẹjọ ẹ ń sá alẹ rẹyìn méjì nbẹnu ẹyin òun ti rí pé ẹ gbé kírètì ẹyin wọlé lánàá ẹ jẹ fún mi méjì à ẹ jẹ ń pe àfa bóbi ìgírí ṣe máa ṣe nu bí bẹ́ẹ̀ kọ́ ó fún lówó nínú owó ara rẹ kọ́ lọ ra ẹyin ni ẹ má fi dúkìá ọkọ yín tọrọ àfi ìlà bíi ìdìnnìyìí àfi kó jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda rẹ̀ àyà tó fi ẹ̀yin obìnrin tó jẹ́ pọ́kọ yín ti fún yín ní general permission pé gbogbo oúnjẹ tá a nílé yìí ẹ̀ ń mọ̀ ya wa tára ni mo yọ̀ǹda fún yín wá á máa kárí ọkọ rẹ̀ along kó wọ́n mọ̀ rò pé oúnjẹ tó wà nílé yìí ó yẹ ká jẹ di júùnù a sì wà ní may may bá parí lọ́ba lóúnjẹ ti tán kọ́mọ̀ jẹ́ pé ìyẹn ni ọ̀wà afantino ló ṣe máa dàrú kílẹ̀ rí wa lórí eléyìí òun làdíìsì àáfàá wa àbúdáwúdà tírímìdì àti táwọn àáfàá ní hadithun hasan anabi ní látún fi kùmùràtún shay'an min baiti zawjiha illa bi idni zawjiha obìnrin tó bẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ náà nǹkan nínú ilé ọkọ ẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda kọ́gbàṣẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé dúkìá tìyàwó ni ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ń bẹ̀ yẹn pẹ̀ka èyí tó nílẹ̀ náà àwọn onímọ̀ ni wípé alákọ̀ọ́kọ́ ń tọ́ ẹ pé wo obìnrin lọ́ba ní fúnra rẹ̀ ìwọ ló ṣiṣẹ́ lórí ẹ̀ o free kọ náà ṣùgbọ́n ọmọ kárí ọkọ rẹ̀ àlọ́ǹgì náà o free kọ ṣe sàárà torí pa àti rí àdíìsì táwọn obìnrin tán lọ kí ìdì tánàbí ṣe wọn lójú kòkòrò pé tàṣọ dákínà wàksírínà ẹ̀sán ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà ẹ jẹ́ kí dáadáa yín ọ̀pọ̀ fa ìnà èrò àìtùkú náà àkísàrọ̀ àálì náà wọ́n fi hàn mí pé ẹ̀yin obìnrin lẹ̀pọ̀ nù náà kọ́lọ̀ǹkọ́lá ẹ̀yin obìnrin mùsùlùmí kọ́mọ̀jẹ̀ wà nú àwọn obìnrin tí ó wọ náà ànábì ń gbọ́ sọ̀rọ̀ yẹn wọ́n láwọn obìnrin wọ́n dẹ̀ mú àwọn nǹkan ọ̀ṣọ́ wọn wọ́n dẹ̀ fi ń ṣe sàárà wọn ṣẹ̀ṣẹ̀ lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ wọn lé àdíìsì làwọn àáfàá lò pé ìmúra àtún rọ̀ṣídà obìnrin tó ti gbọ́n kò sí ní tó burú ó lè ná nínú dúkìá rẹ̀ akàkún pé kò yẹ kó ná náà pa kò yẹ kó náwó síbi ìyapa àṣẹ ọlọ́run tó bá wá délé náà àbú ṣéènì èmi tí mo fowó ara mi rà kèé ìta àfa rẹ̀ rà fún ọlọ́run fi ṣe sàárà o èyí tó fowó ara rà pé ṣéènì èmi tí mo máa ń lò mo ti fi ṣe sàárà ní òní ìyẹn ni máa ń jẹ́ kínú ilé ọ wà peaceful kọ́lọ́run ọba àlekè ọlá kọ́sàánú wa àáfàá ni à ń tẹ̀kúmọ̀ bíi kìdìmọ́tì yìí wà kìdìmọ́tì àwòláàdì yìí obìnrin gidi kọ́mọ rẹ́ńdà services fọkọ rẹ̀ kọ́mọ ṣèbọ̀ yìí sin ọkọ rẹ̀ àtàwọn ọmọ tó lọ ń bá fún wọn eléyìí ọ̀rọ̀ pọ̀ táwọn onímọ̀ sọ ṣùgbọ́n èyí tó nílẹ̀ náà ṣe sí àwọn obìnrin sálàm bí ìyá wa àsìmọ́ obìnrin tó àbúbákiri bí ìyá wa Fatima tọ́jọ́ mànàbí sallallahu alaihi wasallam àtàwọn obìnrin míì wọ́n máa ń ṣe bọ̀ yìí sin ọkọ wọn ni wọn a máa bá wọn ọkọ wọn lọ́ta wọn a máa bá wọn ọkọ wọn dáná wọn bá wọn ọkọ wọn fún wàrà wọn bá wọn ọkọ wọn mójútó àwọn ẹranko tí wọ́n ń sìn èyí tó ń sin ewúrẹ́ èyí tó ń sin àgbò àwọn ìyàwó wọn wọn bá wọn mójútó wọn bá wọn fún lóúnjẹ tí wọn bá wọn tọ́jú ẹ̀ ìwọ tó ọjọ́bìnrin ìtí ọ̀jẹ̀ kí wọn náà ọjọ́bìnrin gidi nígbà tọkọ rẹ bá ń náwó lé ọ lórí sọkọ rẹ tó fowó lẹ̀ tọ́ra ìlúbọ tọ́ra rẹ sì sóun náà ni kó tún lọ lọ́ta òun náà ní kọ́bọ́ kísìnì kọ́ máa se omi ọbẹ̀ ìwọ náà ó sì lè jókòó comfortably ó sì máa jẹ́ ẹ rẹ́ẹ̀dì pẹ́ẹ́mọ̀ rẹ́ńdà services fọkọ yín ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jọkọ ìyàwó ẹ lọ́ọ́ mọ̀ pàdánù ọmọ ń kún àwọn ìyàwó kò sí tó burú kíyàwó rẹ ọmọ ẹrú àmàlà nínú ilé kíwọ náà lọ fa mídìí kànga kọràn ìyàwó ẹ lọ́wọ́ ṣe bí ìyàwó rẹ ni tọ́ ọ bá lò dáadáa kò ní tètè gbó tọ́ bá sì tètè gbó mọ́ torí pé wọ́n tó lè fẹ́ mi tọ́ ọ lò gbó rántí pọ́ ọmọ ẹnìkan lòun náà ṣe kò sí tó burú kíyàwó rẹ kọ́mọ ṣe kí ni o kọ́mọ dọ́gbọ́n gbìyànjú póun fẹ́ lọ ẹ̀wà nínú ilé kíwọ́ ó sì máa lọ sọ̀lọ nínú yàrá kò ṣe nǹkan kan ẹjọ́ máa kúnra yín lọ́wọ́ fọ́múlà tí kálukú bá máa ń lò nú ẹbí ẹ̀ òun ni ṣùgbọ́n tọ́kẹ̀yìn obìnrin ẹlẹ́dìpẹ́yìn lẹ́ẹ̀mọ́ ṣe bọ̀ yìí sin ọkọ yín eléyìí òun ni ọmọ jẹ́ kí inú ilé ọ̀dà àáfàá lára ojúṣe ẹ̀yin obìnrin alkọ̀nà ẹ máa nítẹ̀ lọ́rùn pẹ̀lú ntọ́kọ yín bá fún yín wà ṣúkúrù là kẹ́ẹ̀sì máa dúpẹ́ fáwọn ọkọ yín lórí ìwọ̀nba tí wọ́n bá ṣe obìnrin tí ò nítẹ̀ lọ́rùn ńlọ́sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin donísìnà nínú ìlú yìí kìí ṣe pọ́kọ rẹ̀ ò ṣe rárá ọkọ ń ṣe kò tó bóun ṣe rò lọ́ba sọ̀rọ̀ ẹ̀dẹ́ tí ọmọ ṣe ntọ́lọ́hún ọ̀fẹ́ lọ́ba ranjú káàkiri àwọn anú ẹbí ẹ máa nítẹ̀ lọ́rùn pẹ̀lú wọn bá ń tọ́lọ́hún ṣe fún yín ẹ̀yin kọ́ lọ́ta fún jù lágbàáyé àwọn kan tó ń bẹ tí wọn ò tún rí jẹ tó yín tí wọn ò rásọwọ̀ tó yín á máa nítẹ̀ lọ́rùn á sì máa dúpẹ́ lórí tí àwọn ọkọ wa tí wọ́n bá ṣe hadisi pọ̀ lórí eléyìí irú ẹ̀ làdísì mọ̀ sọ́lẹ̀ kàtànàbí láwọn obìnrin òun rí wọn tán pọ̀ nù náà àwọn obìnrin wa bèrè pé kí ló dé tó fi já sí pàwọ́ alápọ̀ nù ná ànábì lẹ́yìn obìnrin ara tó jẹ́ ẹ̀pọ̀ náà ni wípé téèyàn bá ṣe dáadáa sí kan nù yín fáìmọye ìgbà súnmọ̀rọ̀ atminka ṣẹ́yàn kọ́lá márọ̀ àìtùmínka kọ́ ìrọ̀ǹkọ̀tù ọkọ rẹ̀ ọwọ́ adijọ́ kan ọkọ wa ṣe dáadáa àbọ̀kọ̀ òrówó filẹ̀ yóò ní àáfà wàláì ìróore kan lára yín ànábì lọ sọ bẹ́ẹ̀ kò lè yé ìwọ tó ò tí ì fẹ́yàwó obìnrin a máa ṣe bẹ́ẹ̀ ìwọ tó wá jóbi mùsùlùmí ìwọ máa ṣe bẹ́ẹ̀ máa moore dúpẹ́ fọ́kọ rẹ ìwọ̀nba tó bá ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lára ẹ̀ náà ni kẹ́yìn obìnrin kẹ́ ẹ máa sọ̀sọ́ kẹ́ ẹ máa múra dáadáa ńgbẹ́ bá wà nulẹ̀ ẹ̀wọ̀sọ́ rádaràda obìnrin míì wá bòde yọ ọ̀wọ̀sọ gidi tá lọ́ ń wọ̀sọ gidi lọ bá ń ta ká máa múra ká túnú léṣe ká táwọn ọmọ ṣe káwa náà tún ara wa ṣe ká yọ́nú sí wọn bá nǹkan díẹ̀ bákan náà ká mọ̀ jẹ́ tí ọmọ lálé ọkọ tí ọmọ sọ̀rọ̀ bú sí ọkọ lára ẹ̀ náà ni kíni o àǹtọ́sínà mọ̀hámálátà wà lédè ìwà àkọ́rìbì ká máa bá wọn fámílì ọkọ wa pàápàá bàbá àtìyẹ́ ká máa bá wọn lò dáadáa àwọn òbí tiẹ̀ wá ọ̀tọ́jú wọn òṣè wọn lálejò àwọn fámìlì ọkọ rẹ wá o ò ṣe dáadáa sí wọn èso obìnrin gidi bó o ṣe ń ṣe dáadáa sáwọn ẹbí tiẹ̀ ṣe dáadáa sáwọn bàbá àtìyẹ ọkọ rẹ náà ṣe dáadáa sáwọn ẹbí ọkọ ẹ lódodo àwa tá a jọkọ ká lọ mọ̀ kèé ṣe ọ̀ràn yẹn fún ìyàwó wa kọjá pé òun ni ọmọ wa ṣe ojúṣe tiwa àfi tá a bá pa láṣẹ rẹ̀ kèé sọ̀rọ̀ yẹn fún ìyàwó wa kọjá pé òun ni ọmọ fọṣọ bàbá wa òun ni ọmọ fọṣọ ìyá wa ṣùgbọ́n táwa tá a jọkọ̀ ẹ̀tọ́ jọ̀rọ̀ yẹn fún táwa bá shift ẹ̀ lé lórí pé ìyàwó mi èmi lọ́yẹ bàbá mi tó ti darúgbó ti ń gbọ́dọ̀ mi èmi lọ́yẹ máa fọṣọ ẹ̀ ṣùgbọ́n orí pé ìráyè ìjọ máa bá ń fọ yóò wá dípò òun náà tá a wà ní alálìbẹ́rì wà tẹ́kọ́wá òun náà kọ́ ọ lọ́wọ́ lórí dáadáa òun nìyẹn bákan náà ìwọ tó jẹ́ obìnrin tán bá fẹ́ kọjá ìyàwó kan tí wọ́n fẹ́ ìyàwó míì lé ọ ìwọ náà ṣe sùúrù ọmọ ìyá rẹ òun náà tán fẹ́ gbá wọlé ẹjọ́ máa ṣe dáadáa láàrin ara yín eléyìí níwọ̀nba díẹ̀ tá a lè sọ kò sásìkò abẹ́lọ́n ìwọ̀n bá tá a sọ yìí àtàwọn ìta àtúnlé sọ ọlọ́run jẹ́ àgbọ̀yé ilé ẹ̀kọ́ mọ̀fìlú náà school náà onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé èmi lọ́mọ yàrá ilẹ̀ islam rashid hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.